All right, this is another one talking about Genesis Global. Hear what he said as he was about entering prison. This is serious. Two things are not your friend. Three things your time, your age, and your season. wọn ṣọ̀rẹ́ o ìgbà ló nígbà permanent champion current champion ló wà o ṣọgbà tó jẹ́ champion yẹn ìwọ náà tètè bá àwọn champion mi dìde hmm. tó bá máa rẹ̀ àwọn champion ló máa yẹ kó shine tó bá dé fún àwọn champion yẹn ní chance àwọn náà ló jẹ́ kó shine you don't get it kò sí permanent champion current champion ló wà o so when you are shine sáré fi náà rán náà o tẹkí kan gbé náà kan dìde o máa padà ní ìdí èpè so má bàa ọjà sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ọjọ́ káwọn christian church wà leaders for him ọ̀rọ̀ àjẹ kọ́ máa fi ọkọ̀ tí a máa lọ pín sí àwọn ọ̀rọ̀ àwọn evangelist yẹn muslim nínú mi mọ́ bọ̀ wọ́n lágídí bọ́ wọn tó fi lágídí wọ́n mọ ohun tó ń ṣe wọ́n tó mọ ohun tó ń ṣe ni pé àti kékeré lọ́ọ́ ti kọ́ wọn ní ẹ̀kọ́ ilé kéwù kò sí nǹkan tó mọ̀ mọ̀ láti kékeré tó lè yọ ọkàn padà wọn tí muslim ṣe pọ̀jù christian lọ nìyẹn àti kékeré ìwọ́n tó ti mọ̀ láti kékeré kó south carolina dábì owó wọn genesis to revelation láti kékeré kí lọ́bẹ̀ mi tán heart yẹ. you understand but you can use love to win the world because God is love forget about religion let's start preaching love let's start preaching love ọ̀tá yẹn fún lóúnjẹ báyìí kan sọ fún ẹ náà wọ́n ti bí bá ń pọ̀ ọ̀tá yẹn fún tó ń gbẹ máa ń gbẹ fún lómi sọ bá wọn àwò ọ̀la tó ń képa ilé oúnjẹ àìsàn náà lórí kí lọ́ọ̀mù lẹ́sẹ̀ náà iná tó ń tún ẹ̀sìn òfin máa ń yọ tó bá gbóúnjẹ yẹn nìkan máa ń à ah, mo ti fa àbúbọ̀ ìjẹun à lọ́ọ̀ ṣàlùkà àwọn máa pààlà. The biggest poison to a betrayer is conscience. The biggest police to, a, to any betrayer is conscience. And you never see any jealous or envious person being happy in the world. I want to learn how to ní tó bá ní mọ́tò four million sọ máa lé mọ́tò forty million ṣé mò ń ṣe eré máa lọ lọ́ọ̀tù seventy million àbí káyà sọ ọjọ́ tó kọjá ìwádìí báwo mi fẹ́ gba báwo mi fa ṣèkè mọ́ lọ́wọ́ tó ní ìṣẹ́jú lébọ̀ I have now I can use I can use car seventy million only one car are you go use car seventy million am I mad seventy million just thirty million to hundred million who dey pursue me. Yeah. Hey, you're not talking about seven million, seventy million for God's sake. Because I'm Genesis, you're mad. <laughs> Only, you are mad. ó ní ọjà tó bá fún àwọn ibiṣẹ́ kan tó bá fún àwọn ibiṣẹ́ kan ní ẹ máa fún ní ẹ máa tẹ̀lé tẹ̀lé ẹ kó láti máa lọ láti mílíọ̀n wa ẹ máa fún ní mọ́ ẹ jẹ́ kan láti mílíọ̀n wa. Because you can you never get that you will transform twenty people with twenty million. Yes àwọn tí ọlọ́tún kọ́ máa ṣe rere ní ọ̀pẹ àwọn olè bá kókó bá mi lọ iṣẹ́ yẹn náà máa padà wò fún bá mi lọ ilé aṣẹ́wó ló máa bọ́ lọ. yẹ àwọn kọ́ wà tán ní ìṣòro láyé o ìṣòro àbájẹ má sọ pé ẹnìkan ọ̀rọ̀ ẹ̀pẹ́ kọ́ tó rẹ̀ ẹ̀pẹ́ wọn ló rẹ̀ ẹ̀pẹ́ ìwé mi yẹn àkọ́kọ́ àkọ́kọ́ bá mi ni ọ̀dọ́ máa kọ́kọ́ wà lọ́kàn ẹ̀ wọ́n máa kọ́kọ́ ra kòrónà lásìkò kòrónà. kòrónà lásìkò kòrónà. Our message is just simple. You don't need to go to church to know God. You don't need to go to mosque to know God we are now, this is teaching us that all ministers of God and pastors should have what they will be doing. Apart from the ministerial job. That is, God is just using this season to teach us. And if God wants to teach, some people will fail, some people will pass. That's why God is reformatting the world. The computer of the world is corrupt ibi tí bá kó virus kí lè máa ṣe ẹ máa rí fọ́mà àbí ẹ máa fọ́màtì ẹ ṣé fọ́màtì rẹ àbí rí fọ́màtì. fọ́màtì ẹ mi ò mọ̀ mo ṣe ń kó ìbò nìyẹn. if all these things that we are reading about Jesus Christ tí wọn bá kọ́lẹ̀ there is nothing we are going to learn from him. you are not blowing your trumpet you are only doing it to teach other people that are coming behind that okay this person did this. Hmm. Okay, we're talking about. Do you know my budget? If I have it now, the budget of what I'm talking, I'm talking we're talking about budget of one million. Naira but all these things kò lè yó wọn o because nígbà tí ẹ̀wà yẹn tún àti kíní tí mo sáré lọ kó sí mẹ́ẹ̀ níjọ́ yẹn one something látàrí kó yẹn o. Oh. Do you know my mommy doesn't have a car? Do you know my brother doesn't have a car? She don't want to know. Everybody believe my people, my family, all of us are comfortable, but we're not we are just contented. You don't invest in that building, you invest in people that will stay in that building. God is proving to us that this is not. Ẹyẹ ẹja lọ ní ọlọ́run ọlọ́run proof yìí ni o. Ẹyin block lílé yìí o. Alọ́pàdé Jésù. Agbára yẹn àwọn Yorùbá wà látúndé lò náà. That we are going to church. We are going um, let us go to the house of God. No, okay, are you now saying? God has been separated from you because you didn't go to church. God is using this season to tell us that you are the church. The altar is your heart. The way your heart breathes determines how you are going to light the candles in your altar. That's why the Bible says, Let your light so shine before men that they will glorify your Father who is in heaven. What will you do that will make people say, No, God does not even need to come down? Mm. God has created all of us to be distributors, distributors of peace, mm. encouragers, encouragers of um, people. Okay, there is no way you can finish a bag of rice. Okay, why are you conscious of let me buy the bag of rice I keep today? If you keep it today, even if it's one week, you still finish it. If you eat it, finish today. If you distribute among people, it's finished. God knows it. He knows how to provide another one. Mm. If God sees your hands as a channel, He will be your sure provider. Yes, sir. Because He knows you are is is extending from your hands. It is not until you go to the mountains ah. before the world will see you. It is when you can think above others, people will now see you. My coming here, not because I needed to do anything now. I just came to ask Samuel, who is this? But is this? This, this, this, this, this. Well, my pastor, are they fine? Are they okay? I'll be so crazy to be sleeping. <laughs> I think everything is fine. Meanwhile, everything is not fine because nothing is fine and nothing is flying. But people believe I'm so rich. Why? Because I have joy inside of me. Yes. Wealth is when you are satisfied with the little God has given to you. Yes. And you can show happiness with it and the foolishness of mankind they think you are you are you are over blessed that is why you are rejoicing they think you have it in abundance you have the whole world that is why they are saying ah i am a blessed person i am a billionaire that is the way i have been calling myself even before God get into this point you understand but this is the question if that person is a billionaire will you buy land and will pay him on credit will his mother or his father or his uncle not will his mother not Believing around Lekki or Aja. Not understand. she don't understand. You don't understand. My food is hot. And as I'm seeing people lamenting, I'm crying because I know they are not lying. The problem of this, our leaders and our pastors, they believe people are lying. They believe people are why some of them have not been there before. Yes. Hmm. They've not been able to eat rats now. They've mm. not been able to beg for a baye. go and beg for a way to there. They've not been able to beg for cocoyam like you find Yoruba is thirty nine dollar one they have a way to wọn ló gbódò ilé ìyànà fẹ ẹfọn I àti màmá gbàdúrà kójú rọ tójú bá ti rọ bá àti bọ́sẹ̀ àti lọ́ṣà ìkòtò ìgbín kẹ́kọ̀ọ́ lẹ́fẹ́ rí mi gbogbo bí làwọn máa pa ìfún wa náà mo lè mọ wọn kó ló gbèsè. mama bende bring container